náà la wà báyìí ṣé ní nínú agolo mi yìí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló wà ń bẹ̀ ẹ ní àǹfààní láti mú ìbéèrè mẹ́ta báyìí báyìí ní wàrà ṣìṣà ó yá ẹ mú alákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ kẹ́rù bà yín ṣe láyà ṣe bẹ́ẹ̀ hmm. láyà ah, ah, <laughs> mo sọ bẹ́ẹ̀ ó yẹ mu wá. ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ mú hmm. àgbà ẹ máa parí òwe yìí hmm. àgbà tí kò kẹhùn sọ̀rọ̀ yóò ṣe kí ni àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ Yorùbá máa ń sọ pé àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ yóò ṣe kí ni o. Hmm. <laughs> àgbà tí ò kẹhùn sọ̀rọ̀. Hmm. ẹ mọ̀. olóòtú ẹ yára lé àlejò mi ò mọ̀ àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré hmm. àgbà tí kò kẹhùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré kí ni àkọlé tí a lè fún òwe yìí ìbéèrè tẹ mú ni ó pín sóríṣi mẹ́ta kí ni àkọlé tẹ lè fún mo ti dáhùn àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré àkọlé wo la lè fún <laughs> ok ẹ tún jẹ́ kí n sọ fún yín ó wà ní abẹ́ òwe ìkìlọ̀ òwe ìkìlọ̀ hmm ìbéèrè ẹlẹ́kẹta tó pín sí ni pé ìgbà wo ni Yorùbá máa ń lo òwe yìí. ìgbà tí wọ́n bá ń báyàn sọ̀rọ̀ tí ò bá gbọ́. Hmm, hmm. lóòótọ́ ni òwe ìkìlọ̀ ni wọ́n bá ń báyàn sọ̀rọ̀ tí ò bá gbọ́ àmọ́ ìdí tí Yorùbá fi lo òwe yìí gangan ni pé ẹmọ àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ àwọn tó máa ń fọwọ́ pa ọmọ lórí ọmọ ṣe nǹkan tí ò da ẹ̀fàdínra lórí ẹ̀ bá wí ẹ́ òun náà fi máa ń pa òwe yìí pé àgbà tó bá kẹhùn sọ̀rọ̀ pé Eh, junior kúrò bẹ́yẹn kúrò bẹ́yẹn sọ́ba kúrò bẹ́yẹn màá nù ẹ̀ tọmọ yẹn bá yàyàkuyà lọ́jọ́ iwájú eré tí ò yẹ kó sá á bẹ̀rẹ̀ sí ní sá ṣó ti yé yín ohun yorùbá ni ẹ mú béèrè lẹ́kìtì. Eh, lóòtù <laughs> ẹ má jẹ́rù báyìí. Hmm. ìbéèrè yín ẹlẹ́kejì hmm. bàbá wa adébáyọ̀ fálétí kọ́lọ́run bá wa fi ọ̀run kẹ́ bàbá wọ́n àwọn orin kan nínú sinimá aṣàwòròdẹ àti agogo èèwọ̀ ǹjẹ́ ẹ lè kọ ìkan fún wa nínú àwọn orin yìí àbí méjì. <laughs> ẹ wo ṣàwòrò dẹrí. àwọn olóòtú ni mo wò ó bọ̀ ó ti pẹ́. ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàǹtì yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ́ lẹ́yìn àjàǹtìlé wọ́n sọ fara ìlú pé tiwọn làwọn ó ṣe mm-hmm. yóò mọ́ lẹ́yìn yóò mọ́ lẹ́yìn ọ̀rọ̀ yíyọ mọ́ lẹ́yìn àgbà àti èlé. ṣé wàá rántí sìn mo mọ̀ yí pé ẹ gbàgbé ni nítorí pé àtoyún náà àtàṣẹ́ ẹ̀dì kò sẹ́ni tí òwò ṣàwùrìdẹ àti agogo ìwọ̀ gbogbo wa la wò. ẹyẹ òdédé bá lórùlé o ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o. ẹ mú bèrè yẹn lẹ́kẹ̀ta. Hmm. kí ló dé tẹ mí kan lè dé yìí ẹmú kan ẹmú kan sí ó ti jábọ́ ẹ pé béèrè pọ̀ ń bẹ púpọ̀ ìbéèrè yẹn ẹlẹ́kẹta tó jẹ́ ìbéèrè yín tó kẹ́yìn ẹni sùn ẹ parí òwe yìí ẹni sùn là á jí. à ń jẹ́ ẹni tó kú rárá. inú mi dùn pẹ̀tì ẹ̀gbá ilé ẹ̀gbá lódìdí ẹni sùn là á jí èèyàn kan ìjà pèrè ọ̀dọ́ ẹ jẹ́ àdókè lọ.